الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحابه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته لا أقف ولا وضع tọrọ ìkẹ́gẹ́ fún aṣáájú wa ọ̀gá wa níbi wa Muhammad sallallahu alayhi wa sallam tẹ̀lé ọmọ bá wọn sábà rẹ̀ fún ọba gbogbo ìjáde ilé ìlànà ìjọba ọba àdéṣọ́lá àwọn òbí tó bí wa anú ọlọ́run kọ́lọ́n tó tó kọmọ wà pẹ̀lú wọn àwọn olùkọ́ wa kọ́lọ́n kọ́ wa sanwó lẹ́sùn lórí abẹ́lọ́run fẹ́ ní kọ̀ọ̀kan wa náà lílọ bíbọ̀ wa ọlọ́run ti kọ́ máa já sí rọrùn ààbò ọlọ́run ọba tó dájú kọ́lọ́run kó ti kọ́ máa bẹ pẹ̀lú ẹnì kọ̀ọ̀kan wa rahmati ya arhamar rahimin pẹ̀lú ògo ọlọ́run ọba àdìsọ́lá a ó tún máa tẹ̀síwájú láti bá àtàrọ̀ tẹ̀lé nínú tẹ̀síru súratu Mariam ilé ìtàbọ̀bọ̀ wa. Ayàtà ti dúró, àwọn ni ayà àádọ́rin ó lé márùn-ún. A lè sọ yí pé márùndínláàádọ́rin. A ó máa tẹ̀síwájú níbi ẹlẹ́ẹ̀kẹrin dín ní ọgọ́rin lẹ́nu. ṣáájú gẹ́gẹ́ bí a ti bẹ̀rẹ̀ kúrò ní náà ní ọjọ́ ojúmọ́ à sámúgbà ìdúró nípa àwọn ẹ̀kọ́ ojúmọ́ à lè ta àmọ̀ràn àwọn létí abẹ́lọ́run ọ̀pọ̀lọpọ̀ ojúmọ́ à tọ́lọ́run kò jẹ́ kó bá wà láyé o ọdún iléyà náà tún súnmọ́ wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo ní ká fi ṣe iléyá náà nírọ̀rùn lọ́n dákun kò ṣe rẹ̀ fún wa o. gbogbo ní ká fi ṣe inú wa ó dùn lára wa ó yá orí wa ó yá láàmú ọbẹ̀ lálàáfíà tinú wa ó máa dùn lọ́n dákun kò ṣe rẹ̀ fún wa. ìdààmú ti yá ara hàn rà. gbogbo tí wàá ṣẹlẹ̀ tí wàá jí bànújẹ́ lọ́n dákun mẹ́jọ kọ̀ọ̀kan ṣẹlẹ̀ sí wa mẹ́jọ ṣẹlẹ̀ sí ẹbí ojúlùmọ̀ ara wa kò ìrámọ sí yàrá hàmù. wà àwọn tí wọ́n wà nínú àìlera àkókò títòjì ọlọ́ba fún wọn lálàáfíà o. à ń gbọ́ ọ̀kan náà àwọn àpá wa ọlọ́nkọ́ wa fún wọn lálàáfíà. الشيخ دكتور إدريس العلوري àṣàkí àgbà ọ̀nà àṣìdáni wọ́n ní wọ́n ní ásídẹ́ǹtì ní Niger wọ́n lọ sí Àbújá wọ́n sì ló pọ̀ díẹ̀ wọ́n wà ní kíkan títí ìlú Ìlọrin lọ́wọ́ àbíọ́ owó lọ́ba tó ní àlàáfíà ọlọ́ba sábà wà fún wọn wọ́n sábà fún wọn àlàáfíà tó pé ọlọ́nkọ̀ bá wà dá àlàáfíà padà sára wọn gbogbo ibi tí ó ní ààyè ìrọ̀lọ́wọ́ bá ló bá wù kàn tó fún ni lálàáfíà ló ń sábà kan lálàáfíà ti tó ìrà àfẹ́tì àràhàmà ní. gbogbo ní láti pátá àbọ̀ ọlọ́run tó wá dájú kọ́ náà kò tí kọ́ wọn wá pẹ̀lú wa ìrà àfẹ́tì àràhàmà ní. tẹ̀síwájú lẹ́nu nínú tẹ̀síwájú sóràtò mi. Mariam, ilé ìtawà. Aya tí a mọ̀ tẹ̀lé nìyí ọlọ́ọ̀bà àlejò ọlá ń sọ fún wa nípa ìṣesí àwọn alkafirun àwọn tí wọn nígbàgbọ́ nínú ọ̀rọ̀ ọlọ́run. bákan náà ọlọ́run kìí jẹ́ kó máa yé wa nú àwọn àyà tá a máa kà lónìí kọ́nà kókó wa lọ́wọ́ lórí ọ̀nà tẹ́sù tọ́wọ́ èsù fi tẹ̀ wọ́n. gbogbo àwọn táwọn náà mọ̀ wá sọ lẹ́nu tí wọ́n máa rí lára ara wọn lẹ́yìn pàtí àwọn tí ẹ̀ ṣáájú níjọ́ òní tí wọ́n fi máa rò yí pé àbójú ọ̀nà làwọn wà. ẹ̀rí ìrágbà pé àdúgbò pẹ̀lú alukọ̀án asọ́njò pé àdúrà ni káwọn pé látẹ̀jẹ̀ alẹ́ fìtínà tálílẹ̀ dínà káfàrù wọ́n sì wá ní fìtínà káwọn tí ọ̀dọ́ lọ́wọ́ bá mú. ọlọ́ọ̀yì ọlọ́run ti ẹlòmíín sì kí náà táwọn àti ọ̀dà ọlọ́run ọba mọ̀ orúkọ ń tọ̀ ń ṣe tọ́lọ́run ọlọ́run sì mọ̀ pé ń ṣe tòun ṣùgbọ́n gbogbo ohun tí àwọn èèyàn máa rí lára èèyàn láyé tí wọ́n fi wò pé ẹni ọlọ́run lílé wọn rí lára ẹ̀ ẹni ọlọ́run sì ni. àwọn àwọn ọkọ àtiwọ́ tó ń sin lọ́run tó tó báyìí wọn náà wá tún ní sàárọ̀ bá tọ̀ sán oúnjẹ òṣèdè pẹ̀lẹ́ yìí pé wọ́n á rí orí ayé kan lára rẹ̀ àwọn ọmọ akọ ọkọ ń sọ yìí kò lè jójú ọ̀nà jàre ojú ọ̀nà ló ti wà. bá àwọn tí wọ́n ti ń ṣe iṣẹ́ ọ̀gá ẹ̀rí ọmọ kọ́lémọ́lé àwọn ọmọ wọn wà nípò ńláńlá wọ́n mọ̀ gun oríṣiríṣi mọ́tò. àwọn ayé ọmọ wa ò pè bẹ́ẹ̀ rí ìbẹ́ẹ̀ ní bẹ́ẹ̀ ní jẹ́ ara iṣẹ́ ọ̀dà àwọn ajẹ́ pé iṣẹ́ ọ̀dà ni àtúmọ̀ gbádùn tó bá ilẹ̀ yìí. èyí tẹ́ ẹni tẹ́ ń ṣe dáa náà kọ́ ẹwọ́ náà ní láì ìfìtínà nù fún wa ìfìtínà nù torí ìdí eléyìí ìtẹ́lẹ̀ méjì ṣe ń bàjẹ́ ń jẹ́ fìtínà fún bákan náà ń ṣe bàjẹ́ ó sì máa lówó lọ́wọ́ sí i ń ṣe bàjẹ́ ọmọ rẹ̀ ò ní kú ń ṣe bàjẹ́ tó bá dé bí gbogbo ẹ nílùú ẹ tó bá dé àwọn ètò wọn sẹlẹbírẹtì ẹ níbi ìbàjẹ́ rẹ̀ náà. ẹ̀rọ káwọn ìjọ jọ wá lójú ìfún nìyẹn nínú àwọn ayé àyà àwọn ọgbọ yìí bí èsì ti ṣàṣeyọrí lórí bó ṣe jọ̀gá lórí irú àwọn èèyàn bẹ́ẹ̀ ó sì ń lò láti lè máa fi ṣe kíni láti lè máa fi dààmú àwọn èèyàn. àwọn eléyìí ni ẹlọ́wọ́ balẹ̀ kí ọlá tó sọ fún wa nínú àwọn ayà yìí. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزيد الله ونزيد الله الذين تدعوا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير مردا أفرأيت الذي كفر بآياتنا وقال لأوتين مالا وولدا أطلع الغيب أم اتخذ عند الرحمن أهدا كلا سنكتب ما يقول ونمد له من الأداء متى ونرثه ما, يقول ويأتينا فردا واتخذوا من دون الله آلهة ليقول لهم إزا كلا سيكفرون بعبادته ويقولون عليهم إزا ألم ترى أنا أرسلنا الشياطين على الكافرين تعزهم حزا فلا تعجل عليهم إنما نعدت لهم أداهم Sọ́wọ́ bá bá lè ṣe ọlọ́run sọ fún wa nínú ayẹ̀ láti lè fi kún èyí tí a kọ́kọ́ kà sẹ́yìn. Sọ́wọ́ bá lè ṣe láti sọ fún wa nípa àwọn tí wọn ò tún tọ́lọ́ kí ànábì jíṣẹ́ jíṣẹ́ fún wọn ọ̀rọ̀ wa ànábì lẹ́mìí ọlọ́wà ní ìrẹ́ ànábì ó sọ fún wọn pé wọ́n wá sọ fún wọn yí pé wọ́n bá yẹ pé tí wọ́n ń ṣe yẹn lórí òdodo ni wọ́n bá wà lọ́dọ̀ ọlọ́run kọ́lọ́ ọba arahman ó jẹ́ káwọn máa bá a lọ bẹ́ẹ̀ kó tẹ lẹ́bẹ̀ẹ́ bá wọn kó jẹ́ káwọn máa bá a lọ bẹ́ẹ̀. títí táwọn obìnrin tọ́nà ọba àlejò láti láti ń bá wọn. àbí tóbi ìdìbò àtàkókò táwọn olóbi tó káwọn máa káwọn bá a lọ bẹ́ẹ̀. tó bá yẹ pé òun ànẹ́bí àtàwọn tó ń tẹ̀lé òun náà náà bá sì wà lórí ọ̀nà ni kọ́lọ́wọ́ tá a náà lẹ́yọ̀ fún táwọn ọmọ ọba lọ bẹ́ẹ̀ ẹ wo ìpínyà ọ̀rọ̀ tó yanjú ọ̀rọ̀ eléyìí tó mú wàhálà lọ́wọ́ rárá. Sẹ́wọ̀n yìí pé ó ti jẹ́ ọ̀rọ̀ yẹn tó yẹ pé ọlọ́run ọba àlejò ọlá ó ń sọ bá ànẹ́bí ká ànẹ́bí ó sọ yẹn èṣù náà máa sọ ọdún ẹ̀ báwọn ẹni tí ń ṣe tiẹ̀ o. Sẹ́wọ̀n bẹ́ẹ̀. Yépò pé nínú àwọn tó jọ mọ́tẹ̀ tí wọ́n mọ̀ sọ yóò máa jáde nù ayà tàbí àwọn ayà tàbí pẹ̀. ọlọ́run ní kànẹ́bí ó sọ fún wa kò mú wàhálà lọ́wọ́ ẹni wọn náà bá ti jíṣẹ́ mú sọ sọ fún un pé ní ìtòkè yóò dà bá ti tó bá ti kọ̀. nílẹ̀ wọn náà wíyàn fún tán tó wá pé nǹkan máa ń ṣe lọ́ba dá dá ìjọba ẹ náà lórí tó wá pé nǹkan náà ń ṣe òun lọ́ba dá torí pé bí tí wù kórí ṣe rí òdodo oníṣàlàyé máa láyé inú ọkàn kálukú. Bàjẹ́ náà sì láàyè nínú ọkàn wọn kálukú. Bẹ́ẹ̀ ló ti láàyè ní náà ní kẹ́nẹ́. náà láàyè nínú ọkàn wọn kálukú. Ẹni tó ń ṣe bàjẹ́ ní bá ń pọ̀ òun àwọn náà wọ̀n fún tóun ṣe bàjẹ́ ni. Ìlànà òun wá látàrí àwọn ẹlẹ́gbẹ̀ẹ́ máa rí ó ọ lọ. Á yọ máa ṣàfihàn náà ọ̀nà wọn jọ máa ń tóun bí yìí o nígbà náà ti máa burú káwọn oṣù tó àtọ́mọ ah, náà bá tún ṣe bá burú ìkọjá àwọn tó àgbákò ni àgbákò ṣe o wọn lọ bá tẹnu kọmọ àwọn tó wá tó nǹkan tó jù wọn lọ́mọ irú eléyìí àgbákò ṣe. irú ọ̀rọ̀ yẹn kánẹ́lì wa sọ fún wa yín pé ọjà jẹ́ bẹ́ẹ̀ àjọṣe pé kọ́lọ̀ ọba tó ti tẹ̀ yín lẹ̀ lórí nǹkan ṣe wọ́n tọ́ wa náà lẹ̀ lórí nǹkan ṣe kó jẹ́ kó kálukú wọn máa bá lọ láti pàdé àdéhùn tọ́lọ̀ ń bó kálukú ṣe lórí ẹ̀ ẹ̀dá kò sẹ́ni òkú mẹ́fẹ́ tí wú abú sẹ́ni òkú mẹ́fẹ́ tí pààyàn tó ju kí ni lọ tó ju ìyá lọ. torí ìdí eléyìí náà bà ní kọ́lá wá fi tẹ̀lé wípé nígbà tọ́rọ̀ yẹn tó bá ti wálẹ̀ bẹ́ẹ̀ tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹ̀zídúnlọ́rù àlẹ́dínà tàdá ọ ọlọ́ní àwọn tí wọ́n wá mẹ́nà. ọlọ́wọ́ wàá di lékún ìmọ̀ náà wá ọlọ́ni ọwọ́ lọmọ ikú ọlọ́ba kí ìyá tó fọ́ lè ha àṣẹ́kù bọ̀ dáadáa kéèyàn láti bọ̀ tán dáadáa káyírò ìdàrọ̀ bí òun lọ́mọ lórí lọ́dọ̀ rẹ̀ bí kàtà bá òun ló lórí lẹ́sàn-án lọ́dọ̀ òun ló ní ibù darí sí dáadáa téèyàn lè darí dé téèyàn lè darí sí wọn aláàjì àrífi dé sí ẹni tó ṣe dáadáa ni. ṣùgbọ́n kò sí ibi tí ó darí sí gbàlè jẹ́ nà lọ màrọ́ tà áyé máa yẹ àyè ibi tó dájú ọwọ́. ọlọ́ọ̀bà àlekẹ́ ọlá ó ń ẹlẹ́yìí fún wa bẹ́ẹ̀ àwọn tí wọ́n wà lójú ọ̀nà wọn náà ọlọ́run ó lé wọn lójú ọ̀nà wọn náà láti ilẹ̀ ọmọ yìí pé àfẹ́kùbọ̀ dáadáa tó bá lọ jẹ́ sí pé àwọn káńtà ìdá àwọn láyé tí wọ́n ń jọ̀wọ́ náà lójú pẹ̀lú wọn kọ́lé ìjọba àtẹ̀jẹ́ ìlú adáàbí kọ́lé láyé ẹlò wọ́n ti láyé ayé mọ̀ wọ́n kí wọ́n lọ fún jọ ẹ̀rọ àgbà pé tí wọ́n ń ṣe ọ̀dà ẹ̀wà dáa kó kálú láyé jọjọ ìlẹ́nu ẹlòmíràn ìdí wọ́n ti láyé bí mọ̀ wọ́n ìdí wọ́n ti láyé bí ń kájú wọn ayé lè jẹ́ tiwọn kọ́lọ́ ọmọ gbẹ̀dùn wọn o. ẹni ayé bá wá dé tiẹ̀ tọ́lọ́wọ́ gba tiẹ̀ ó tó fo ó tọ́ sí o ó lọ́ mọ́jà sọ́ sí o. orí ìdí eléyìí ọlọ́wọ́ bá lè tọ́lá wá ń sọ àsọ́lẹ̀ bí mi àti ẹyí pé wà lè bá ìyá tó sọ lè ha. àtẹkùbọ̀ dáadáa. wọ́n ìròyìn ń darọ̀ bí kàzàwá bá àwọn olólóore lẹ́sàn-án lọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ ẹ̀dá nẹ́bì wà kọ́ ìrùn ọ̀rọ̀ dáa òun ló sì lóore níbi tí ẹ lè darí sí tí yóò rí bìrì darí sí òun ló dáa jù torí pé ọlọ́run bá lè pẹ́ látọ́ bá sọ ọ́ lọ tó sọ bọ̀ nípa mi tó bá sọ̀rọ̀ náà àwa ní díkàlì màsí yìí ó burú kí ọ̀darí sínú náà o àti bọ̀tá ìrọ̀dá o ẹ lọ jẹ́ sí pé inú ná lọ̀rọ̀ yẹn lọ já sí o àti bọ̀tá aburú ni fún yàn o kò sí ti fi ń ta tó ṣe wípé àlùjánà lọ̀rọ̀ yìí já sí èèyàn rí bìrè dé sí ẹni rí bìrè dé sí òun lẹ́ni tó lè sínú ọ̀fẹ́. ọlọ́ọ̀bà àti tọ́lá wa tẹ̀síwájú pé abara ẹ̀ kálẹ̀ ti sábà ọ̀rẹ́ àtìnà ìlànà ṣebí rẹ̀ náà máa àbẹ́rìndán ọlọ́nìrẹ̀ ànábì tóbi كبير náà الذي Àlẹ́dí lábàárọ̀ rẹ̀ ààrẹ àtìná ẹni tó fà ìmúdi tọkọ ọ̀rọ̀ tàwọn ọlọ́wọ̀n ọba pẹ̀lú tọkọ tàwọn ọlọ́wọ̀n ọba tó lóun tàwọn ọlọ́wọ̀n tí wọ́n fi gbogbo àmì hàn tí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ lọ́wọ́ fún tó lóun ò ti wà pẹ́ẹ́lì ó wá ń sọ jáde lẹ́nu ẹ̀ pé láwùjọ ya nàmọ́ láwọn wà wá ládàá bàbá ẹ ń pé àwọn bíbí ọ̀dà ọlọ́run tó fún àlọ́ ó tó fún àlọ́ ọmọ ọ̀rẹ́ rẹ̀ dá ara tí wọ́n máa sọ tó jọ wọ́n lójú nìyẹn nígbà tí ń rí i pé òun bí mọ́ ẹni tí ìsìnkú náà bá mi gbé ìyọmọ tó ìyọmọ kọ́ ọmọ bí. ń kọ́lé mọ́lé. ó ń ra ilẹ̀ mọ́lẹ̀ ó ń gorí síríṣi mọ́tò tó wù gbogbo ibi tó bá náwó sí lọ́wọ́ rẹ̀ ń tó. ẹ wá ní ilé bẹ́ẹ̀ kọ́ sọ náà pé ah, ya náà mọ̀ láwọn àwọn alada. owó léyìn tẹ̀ ń sọ yẹn ọ̀rọ̀ tara yín lásán ni. wọ́n á lè jẹ́ pé bàjẹ́ làwọn ń ṣe ọlọ́run tó máa fáwọn lówó. kọ́lọ̀ tó máa bá wọn lọ́lá tó ẹgbẹ́ gbogbo ń táwọn bá náwó sí òun lọ́wọ́ àwọn ń to ẹ̀sìn ní táwọn ń ṣe òga. ọ̀pọ̀lọpọ̀ àbò ń tẹ̀sí wọ́n ní ayọ̀ yìí ọlọ́kùnrin kan bẹ tí wọ́n ń pè ní áásí olùwáyè wọ́n nítorí ẹ̀ láyà ìdìbò kalẹ̀ abẹ́rẹ́ wọ́n ti torí ẹ̀ eji yìí ti sọ̀kalẹ̀ torí pé ó ń ṣe mà nípa sísọ́tì ábẹ̀lẹ̀ káfíìr anábì ń ṣe mà nípa ìta ọkùnrin dòdòrí jàdà àyà sílà ọ̀tà kù ọ̀rọ̀ wọ́n àṣà tí o lọ́wọ́ láyé ó ń gbádùn láyé ó sì tún pinnu ó tún kọ́ náà yìí tó ọ̀ lálẹ́kì yá mà gan ẹni ayé yẹ lọ́rùn ọ̀yẹ láwọn èèyàn gẹ̀gẹ̀ yìí máa wí láyé ní àwọn ẹ̀rọ tó ń sọ yìí ẹni ayé yẹ lójú ẹnu wọn lọ́wọ́. wáyé náà wá ń sọ bẹ́ẹ̀ yìí pé ọ̀ máa láwọ̀ àlèkè àwọn ẹ̀fẹ́ ń pariwo ọ̀hún gan ọlọ́run ó tún Amẹ́ríkà yóò tún fáwọn lọ́mọ báwọn bá tún kú. Ọlọ́ọ̀bà àlejò ọlá tó wá ń fèsì ọ̀rọ̀ tí wọ́n wí yẹn rí pé àtọ́lá algọ́ì ó gọ̀ ọ́. Ẹ dákun àtọ́lá algọ́ì sórí kọ̀ọ̀kan ni. Ẹ̀wù máa ń tí ọ̀sẹ̀lẹ̀ jẹ́ gbọ́dọ̀ àìsàn á máa ní tẹ́kẹ̀ ìyanu kọ̀ọ̀kà nínú ilé òfin jáde lẹ́nu ẹ̀. Gẹ́gẹ́ báwọn ti fẹ́ yí nínú ti máa sọ̀tọ̀ ẹ̀yà ayé yẹ lọ́rùn ọ̀jẹ́ ọ̀run yabọ̀ kí so jìlẹ̀ sẹ́kẹ̀ sọ̀rọ̀ ẹnìkan. Kódà láti jẹ́nà gan ní tó tó máa gbádùn. Irú gaba yìí ló wà ń bẹ̀ fún un. Wàlá àwọn èèyàn máa ti máa fura ní kíámọ̀ sáwé wa. Máa ti máa fura ní kíámọ̀ ṣeré ọ̀mọ̀ bó ti tó ọ̀mọ̀ rúti lẹ́lẹ̀. Ọ̀rọ̀ ni atọ́lá àlẹ́gọ̀ yìí ṣé wọ́n rí kọ̀kọ̀ ni. Ṣé ju wọ́n tó kọ̀kọ̀ lórí tí wọ́n ń sọ yẹn ni ta lọ́nà ju wọ́n tó eléyìí tó yẹ pé àfárọ́dà bíi aláàmọ̀lẹ́gbùnú ọlọ́run ọba àlejòọlá òun nìkan òun ló sì nímọ̀ nípa kọ̀kọ̀. àmọ̀tàkọ́dà yìí ń dára ní àdá àbí wọ́n ti gbàdé nǹkan lábọ̀dọ̀ lọ tó fi wọ́n lọ́kàn balẹ̀ fún ọkọ̀. wọ́n ti fún wọn ní ìgbàrẹ́ pé wọ́n ti fún wọn ní àfíríkẹ́tì wọ́n ti fún wọn ní ìwé ẹ̀rí yóò gbúrọ́ lè gbọ́n lọ́kàbalẹ̀ yìí pé ní ẹ̀ẹ́sẹ̀ rí alìkì yàmà lélẹ̀ yìí. jẹ̀mọ́ kọ́dà àwọn tá ànábì sọ fún yìí pé ọmọ àlìjẹ́nà ní látàyé ọ̀wá ìwọ̀n ọ̀dọ́dọ̀ fún ọmọ tẹ̀bí jáde láyé. ẹ̀rú tó máa ń fà wọ́n ni. ànábì sọ́dọ̀ ti ẹ̀ka lẹ̀ ẹ̀gbẹ́ wọn lẹ́nu kùránì lọ. ànábì tó fi jáde láyé ànábì tó ṣe wàhálà náà ni. ànábì tó ṣe nábìlà kí lè tà sí ẹni tí ń sọ lọ́wọ́ tí wọ́n ń sọ wípé tí ń fi ọ̀dà títí wọ́n ń láyà tí tó ń sọ jáde wípé ọ̀ọ̀. Dàwú Kàyọ́nà máa ń láwọ̀ wá dàda. Àwọn ọkùnrin náà máa tó gbà ọ̀ láti jẹ́ náà. Àwọn ọkùnrin ní dúkìá rẹpẹtẹ láti jẹ́ náà. Ọ̀lọ́wà ni àtọ́lá ẹni báyìí lórí kọ̀kọ̀ lórí tí sọ yẹn ni. Ọmọ kọ̀kọ́ ọmọ bí kọ̀kọ́ fèrè amíta gádà yín dárọ̀ ahàmẹ́rẹ́dì àádá àbótì eti ti ládéhùn kan tó ti gbà lọ́dọ̀ ọlọ́run tó fi lọ́kàn balẹ̀. ọlọ́ọ̀bà rẹ̀ kọ́ láyé kàlá ọ̀rọ̀ orí bó ṣe rò yẹn kódà alákẹ́tùbù máa tànákẹ́tùmù máa yẹ kóòl tó sọ̀yìn àkọọ́lẹ̀ pé gbogbo ní ìyẹn bá ti kọ́ọ́lẹ̀ gbogbo ní àti kọ́ọ́lẹ̀ ìtumọ̀ rẹ̀ náà ní kọ́ jẹjẹ rẹ̀. ẹ̀kọ́ lélẹ́yìí gbogbo kálukú wa náà ta wà níbi gan. ìjọba ti wà nínú àkọọ́lẹ̀ ká bẹ̀rù lórí ẹ o ká máa ń ta àkọọ́lẹ̀ o. torí pé máa kò síbà rọrùn máa òfìlà ọ̀rọ̀ tó jẹ́ bá ti kọ́lẹ̀ ó ti wà ń bẹ̀ nìyẹn o ó ti wà ń bẹ̀ nìyẹn. ìdílé bá ti ẹ̀há sórí nígbà míì yóò lè gbàgbé ṣùgbọ́n tí wọ́n kọ́lẹ̀ yẹn ó ti wà ń bẹ̀ o wọ́n á ní ọwọ́ kọ́ ń kọ̀wé orúkọ rẹ ní òun wà ń bẹ̀. àgbẹ̀dẹ̀ ilẹ̀ ẹ̀ sáyé yẹn àbí bẹ́ẹ̀ náà làárẹ̀ ìgbẹ́ sáyé yẹn ni ẹ̀rọ sọ pé mà ẹ̀sìn má mà. wọ́n rán iná títà àwọn bí ìjọ ní gbogbo ọ́fíìsì títọ́ bá wà gbogbo ipò tó bá wà mẹ́jẹ̀ wọn máa rọ́ọ̀sì ẹ ibi tó wá ti fẹ́ títọ́ bá sáyé ìwé fẹ́lẹ́fẹ́lẹ́ àwọn ìkà àwọn ẹni bí ẹ̀dá wọ́n sì máa fẹ́ ni. wọ́n lè bẹ́ẹ̀rù bóyá ọ̀fẹ́ wọnú mọ́tò wọ́n kàlẹ́ wá gbé wọn bí ẹ̀dáko ẹ̀fẹ́ bá wa sáyẹ̀ wọ́n sáyẹ̀ o wọ́n sáyẹ̀ o torí pé tó súnmọ́ ni wípé wọ́n bẹ́ kó bọ̀ ní pàṣẹ àwọn náà lọ́dọ̀ sáyẹ̀ ara rẹ̀ pé mi ò ṣiṣẹ́ mọ́ ọ̀mà wọ́n yà dẹ́rẹ́ gbé bọ̀rù pé sáyẹ̀ pé o náà ṣiṣẹ́ mọ́ àbíkọ́ sáyẹ̀ pé ìwọ lọ ta gbogbo ilé iṣẹ́ yìí ọ̀gbà tó bàbá wa balẹ̀ ìka wọn sì sẹ́nu wọ́n táìmù tó ní ráyè pé ẹjọ́ ẹ ní ọ̀fẹ́ ọ̀fẹ́ dáṣẹ̀ wọnú mọ́tò wọ́n á sáré gbogbo ẹjọ́ sáré bá aṣọ pé ojú òtí púpọ̀ lọ ju ọba ti kọ́lẹ̀ wọ̀lọ́ ẹ̀. náà wọ́n sọ pé ó máa sọ pé àyè ìmá mọ́mọ́ ọwọ́ ọkọ̀ ọkọ̀ lóru ojú Wọ́n tó dáadáa. gbọ́dọ̀ gbogbo wọn tó kàn bọ́ sí di láìtọ̀ tó sáré kọ́lé gbùrù bó ti kọ́ yẹn àwọn míì ti sí ẹ̀. ọba padà wá lọ gbé kó o lẹ́ẹ̀pọ̀ ọkọ̀ mọ́ àwọn tó ti gbé lọ́ńkọ́. òun ni ẹ gbọ́dọ̀ máa wà kí ẹ̀wù pẹ̀lú àwọn kẹ́kíkọ̀ ọba pẹ̀lú ìlú lásìkò táwa yìí. wọ́n ní kò ní jíjọ pé ká ẹ̀rẹ̀kẹ́ tó sáré kọ́ sórí tó níjà. àìmọye ọ̀rọ̀ mélòó ní ìkọ́ tó ti búyàn òun wà lóhun yọ ọ́ kò lórí jíjọ ìyà àkóso yọ mọ́ ẹnìkan ti gbé kúrò níbi tí wọ́n ti lè ṣe kíni níbi tí wọ́n ti lè parẹ́ yẹn ẹnìkan ti gbé kúrò mẹ́ o lè parẹ́ lọ́dọ̀ tiẹ̀ ti ti dọ́dọ̀ ẹlòmí tí o lè parẹ́ wọn. kọ́lùkù wa ká máa máa ń dákọ̀ yálà léyìí tí ó wà ńlẹ̀ lákọ̀ọ́lẹ̀ tí wọ́n padà máa kà lọ́sọ̀ wájú ni pé wọ́n máa rí fáàrẹ̀ sí ọkú ọlọ́kọ́ọ́lẹ̀. ọlọ́ọ̀bà ni kí ọlá ẹ wá wo ohun tó fi kọ́ etí wọn ọlọ́ọ̀bà àlejò ọlá ní kàlá ọ̀rọ̀ orí bóun ṣe róye di nǹkan gbogbo ayé táwọn ń jẹ láyé lọ́nà àbàjẹ́ yẹn kò sí kankan lẹ́yìn rẹ̀. Ebi wá gba ẹnu ẹ̀ yí pé ẹni ayé yẹ lọ́wọ́ yẹ ta ló bẹ́ẹ̀ ẹni ayé yẹ ọ̀pá ẹlòmíì tẹ́yìn rò káyé yẹ ayégun ọ̀yẹ́ ẹ̀yìn ẹ̀yìn yẹ. torí ìdí eléyìí ọlọ́run bá lè eléyìí pé ká la ọ̀rọ̀ orí báwọn ti rò yẹn. sàtúnápẹ́tùmù máa yẹ kú gbogbo tí wọ́n ń sọ yẹn lákọọ́lẹ̀ wọ́n náà mú dùn làwọn òun nílẹ̀ àgbẹ̀ ìmọ̀ dáa. àbá ọlọ́run ọba nàmúdùláwó à ń tẹ́lẹ̀ fún ọlọ́run ọba ṣe kíni à ń tẹ́lẹ̀ fún iṣẹ́ òjò kíyà rẹ̀ ọ̀pọ̀ òun là ń tẹ́lẹ̀ fún. pé ọ̀rọ̀ ni inna Allah múlí lè ìdá àkọ́jàwó rẹ̀ ọlọ́run ọba sí ara wọ́n mọ̀ wá àwọn yóò wá pé ẹ̀rẹ́ ní kò sí ní ìyẹ̀lówó rẹ̀ tó ń pọ̀ sí i èèyàn lọ́la rẹ̀ tó ń pọ̀ sí i ìpínlẹ̀ kúrò ní kòkà ikú tó ga jù lọ́wọ́ tó fi sí i. ọlọ́ni iná lọ́ àlàyé àbá ní iná lọ́ àlàyé wọlé lè dọ́ọ́lé nì àbí ló sọ bẹ́ẹ̀ wọlé lè dọ́ọ́lé nì. a máa lọ alábòsí lára àti àìdá àkọ́dà o láti fọwọ́ yà bá wúlẹ̀ láti fi ìyà jẹ́ tá fi ìyà jẹ́ kò ní bọ́ tẹ̀ mọ́ o. torí ìdí eléyìí ọlọ́ọ̀bá ọba àlejò ọláńsọ eléyìí fún wa yí pé kálá sàdáfí túbú máa yẹ kú ní tí wọ́n ń sọ yẹn àwọn ọlọ́ọ̀bá akọọ́lẹ̀ iṣẹ́ àti búnú wáyé lè sọ akọọ́lẹ̀ àtàwọn tó jọrú ẹ̀ náà táwọn náà máa ń ti rẹ̀ wọ́n náà mú túlà omi náà lè àjà fi máa dáa àwọn ọlọ́ọ̀bá káàwá bí tẹ́lẹ̀ fún nínú àwọn ìyà eléyìí tó ṣe kíni eléyìí tí ó jẹ́ ó máa dá ní tẹ́lẹ̀ gbogbo tó lè jẹ́ sáà bí ìyà fún gbogbo ẹ̀ náà ló sàmàrà wọlé. ìyàwó ó sì náà rẹ̀ sábà fẹ́ ṣe bẹ́ẹ̀dẹ̀ yóò owó tó yẹjú fún kódà ó lè fún ní mọ́tò táwọn máa fẹ́ à ni ó lọ fẹ́ nìkan mọ́tò. Ṣé tó fún mọ́tò yẹn ṣe ọ̀nà náà pọ̀ fún mọ́tò torí ó dára torí ọlọ́run ló fún mọ́tò. ni, ọ̀rọ̀ mọ́tò wọn mẹ́gbẹ́ rẹ̀. Owó tó bèèrè amọ́tò fún ni. Owó olówó kan ló ti gbé. Gbogbo tí wọ́n ń ṣe yẹn yóò máa kọ̀ sídìí lórí ẹ̀. Wọn ò ní péèrè ẹ̀ lórí ọlọ́ọ̀bà àlejò ọlá ni látẹ̀ ẹlẹ́dẹ̀ fún kọ́mọ bá lọ ṣùgbọ́n ti bẹ́ẹ̀ wà nàrí bù yẹn àwọn ọlọ́ọ̀bà ẹ̀ gbogbo tí ń sọ lẹ́nu yẹn gbogbo ọlá ayé tí wọ́n fi ń rí sínú ẹ̀ńdùn yẹn àwọn ọlọ́ọ̀bà ẹ̀ ọ̀nà ọlọ́ọ̀bà ẹ̀ sọ́kúrò rẹ̀ ní ọ̀tàn. ọlọ́ọ̀bà ní kíláàsì ìjọba tó jogun gbogbo ayé àbọ̀n tó sì ní ayé nàní fùú máa yà kàlú fùú nínú ìlúmọ́ni wàlúwàlẹ̀ gbogbo tó fi ilẹ̀ pátá nínú owó tó bá mú àwọn ọmọ gbogbo ọ̀sẹ̀ pọ̀ ọlọ́ọ̀bà ní kú báàdà èyí láti ẹ̀yìngbà tá a bá parẹ́ tán irú ẹni tá a yí wá nì ọlọ́ọ̀bà lè tẹ̀lé wá ní oúnjẹ òun gan fún rẹ̀ wàyà tí náà bá rọ̀ yóò padà wá bá wọn lọ́wọ́ ọba lóhùn nìkan jẹ̀mọ́ eléyìí náà tó bẹ́ẹ̀ kó kálukú wa ká máa ronú dé lórí o gbogbo tó kálukú ńlé tó fẹ́ jẹ tó fẹ́ jẹ gbogbo tó kálukú sáré kíra kíkà tó fẹ́ kójọ tó fẹ́ ní ọlọ́ni wàyà tí iná fardẹ́ wọn nìkan lọ́ padà bá wa ìyàwó onítẹ̀lé wa ọmọ onítẹ̀lé wa gbogbo dúkìá tó kójọ yẹn onítẹ̀lé wa ẹ̀wọ̀n ká torí ọlọ́run. Ó tá ń lé ti láyé ọ̀gbá ìkò ní tẹ̀lé wa wá. Aṣọ tá a kọ́wọ̀ láyé jẹ̀mọ́ aṣọ tá a kọ́wọ̀ láyé. Ta ló lè sọ pé òun wọ sọ fúnra wọn? Káwọ̀ ọgbọ́n wọn ni èyí tó sì bọ́gbẹ́ yìí náà wọ́n bọ̀ fún ọ ni. Sọ́kàlì. Wọ́n rẹ̀ tẹ̀ wọ́n tẹ̀ ya tẹ̀lé mi mọ́ra ni. Ẹ dàgbé ẹ mọ̀ lẹ̀ wọ̀ bẹ́ẹ̀ nìkan ẹgbẹ́ ẹmọ́jọ́ máa wulẹ̀ bọ́. Sárdán àtọ́ wáyé pọ̀tọ́pọ̀ pọ̀ sọ láwọ̀ látọ̀ kẹ̀kẹ́. Lọ́ba tó ń lọ náà, wọ́n pa aṣọ gbogbo bù ọ́ kọ́ má fìlè ṣe kẹ́ni o. Má fìlè máa rí òwò ara ẹ̀, má fìlè máa jẹ́ àbì. Lẹ́bi gbé ọ sílẹ̀, èmi sì jẹ́ kán bẹ̀. Lẹ́bi gbé mi gbé ọ sílẹ̀ lásán yìí pásẹ́ǹtì wọn nìkan ọlọ́bọ̀lọ́ àìjọ kọ́kọ́rọ́ mọ́tò mi yìí ẹni kí ẹni tó kókó mọ́tò jáde kọ́kọ́rọ́ mọ́tò níbo àwọn kan bá àgàtí kọ́kọ́ mu pamọ́ náà àgàtí kọ́kọ́ mu pamọ́ kọ́kọ́rọ́ mọ́tò rẹ̀ àgàtí kọ́kọ́ mu ni kọ́kọ́rọ́ àti pamọ́ òwúrọ̀ tẹ́lẹ̀ òwúrọ̀ tẹ́lẹ̀ kò lè sí lọ́wọ́ ọlọ́ni.

ọba ni ọwọ abá mi èèyàn bí ọwọ abá mi lóhùn ní ọ padà sí gbogbo ẹ̀ wọ́n ni gbogbo ẹ̀ wànẹ̀rí tó wù ú ká ẹ̀ títí ń sọ yẹn gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ọ̀yá tí parọ̀dá lóhun nìkan tí ká dán lásìkò tí òsín kankan tó mú wa. ìyẹn nìkan kọ́ ọlọ́ọ̀bà àríkọlá tó ní wa tẹ́wọ̀ dún ní dún ní láyà àtàlẹ́ ẹ̀kọ́nù láwọn ìzà àti rí àwọn àjẹjẹrí lọ́lọ́run fẹ́ túbú wa yìí. kò sì sẹ́ni ó lè bọ́ àánú wọn tí wọ́n fẹ́ pé kò yẹ. ọlọ́ni wa tẹ́wọ̀ dún ní dún ní láyà àjẹjẹrí ọlọ́ni wọ́n mú nǹkan míì lọ́lọ́run lẹ́yìn mi ọlọ́run. Ọlọ́wà ní tó ṣe wọ́n fi bẹ́ẹ̀ tí ẹ kù lúlà òun ti zà á. Oríkan lè jẹ́ ní ìdẹ́ ni. Oríkan lè máa ní wọn pé èèyàn ńlá ni wọ́n ni. Oríkan wọn lè dépò náà ni. Ìjọba wo ọ̀gọ̀rọ̀ mẹ́rin lónìí? Ṣé orí pọ̀ fẹ́ ṣe kí a lásìkò? Òun náà lọ́lọ́ mulẹ̀ sí. Òun náà lọ́lọ́ mulẹ̀. Tíráwọn yẹn ń sọ ẹgbẹ́ lọ́nà sápò mẹ́sẹ̀lú. A ní kò òun fẹ́ jẹ sáwọn ní kókó ìlàfẹ́ ẹni kò wọ́n kọ́ amúlẹ̀. Ẹmú wọn lọ ilé ìjẹ ní kò wọ́n wọlé kìkan kó wọ́n wọ ẹgbẹ́ múlẹ̀. Lórí kíni? Ọkùnrin kan náà múlò rẹ̀ náà. Ah, òun rìtáyà níbi iṣẹ́ ìjọba. Ilé ìgbẹ́ lẹ́bù tó ti dà lòun ti rìtáyà. Ah, àwọn ọmọ òun sì ní gbogbo wọn

kí wọ́n labẹ́ sọ ìlú lórílẹ̀-èdè yìí náà rí lórílẹ̀-èdè ibi tá wà yìí náà ní láti ẹ̀sọ́ sí èsì tó jẹ́ èyí tó fẹ́ẹ́ lè sọ jẹ gómìnà náà ni ló yí ọkọ̀ padà ó sì pọ̀ tìfì ó sì àbọ̀ ọlọ́run abẹ́rẹ́ ga. ó débẹ̀ tá láyé tó mọ̀ ẹ́ pé àsótì ẹ̀ ti dé kẹ́nẹ́ àsótì ẹ̀ ti yí padà nígbà tí ó ti bẹ́ẹ̀ ó kọ mùsùlùmí làwọn yẹn pè wọlé ṣùgbọ́n gbà tí ó gbà tí ó padà jáde ńkọ́ ó padà ló wo ìṣòro ó ti ṣe ara ẹ̀ sí àwọn ní sí mùsùlùmí o. mọ́gbọ́n náà tí wàá ṣe nìyẹn ṣé wàá wápò ọlọ́run ní àṣírí wọn tù ọ̀tàkàdùn mi ń dún nílá ẹ̀ àlẹ́à wọ́n mú nǹkan mi ìtọ́lọ́run yàtọ̀ sí mi ọlọ́run ìyẹ̀kú lu láwọn ìgbà ó lè bá jẹ́ iyì ó lè bá àríkò kálẹ̀ bá a lọ́lá ìgbẹ́jọ́ wọn ti bẹ́ẹ̀ náà nìyẹn ọlọ́ni kàlà ọ̀rọ̀ òfin ní báwọn ti rò kàyà kúrú nàbí ìbáradá ti yẹn ètí wọn lọ mú lọ́lọ́hùn yẹn yẹ kúrú nàbí ìbáradá ti yẹn wọn padà sa ìmoore wọn náà padà sa ìmoore pẹ̀lú ìjọsìn tí wọ́n ń jọ́sìn fún yẹn wọ́n padà takura wọn wọ́n kú lùnà lè lè fi wọ́n padà wá dorogún ẹ̀rẹ́rẹ́ náà lẹ́yìn wọ́n padà di wọn lórí ẹ̀kọ́ ọ̀rọ̀ wọ́n padà tó kọ́ra wọn nílé ra wọn nínú ẹ̀yọ́ lórí ẹ̀kọ́ bá wọn láyé rè ọ̀rọ̀ àwọn kan ni wọ́n tẹ̀lé nílẹ̀ ẹ̀yọ́ lórí ẹ̀kọ́ àwọn ẹgbẹ́ rè ẹ̀yìn ọ̀nà rè ẹ̀yìn àti báwọn àbá àwọn ibi tó ń tẹ̀ yẹ́ kọ́dà òní òtún pé wọ́n kàtà òun tún pé wọ́n ká ògùn sáàbà àbá tó ní kó wá sórí tó tó wájú wípé tó ní ká sáàbà tó bá ti tàjí lẹ́nu pé mórí ara rẹ̀ gbé náà ní àti tàwọn ọmọdé ti bàjẹ́ kẹ́yìn ó ti wá lágbára ọlọ́run ọba àlejò ọlá tó ń sàṣìbí gbogbo fún wa ọlọ́run ọba àlejò ọlá ni tó bá ti gbọ́gbẹ́ náà lè fi yá mà àwọn wọ̀nyẹn wọ́n jẹ́ oníjà ara wọn àbáwá ìmáàmù Ibn Kathir wọ́n ti ń jọ yẹn nígbà gbọ́dọ̀ àlìkìyàmà gbogbo àwọn tí wọ́n jọ ń fẹ́ tí wọ́n jọ ń fòkà yẹn wọ́n ní ọ̀smáà àwọn àṣìjá oníkà tó lágbára ni wọ́n jọ jẹ́ síra wọn ọ̀tá tó lágbára náà ni wọ́n jọ jẹ́ síra wọn. àbáwá ìmáàmù kọ̀tádà nínú ọ̀rọ̀ tó àbáwá ìmáàmù Ibn Kathir ni wọ́n wọ́n ní kóra náà wọn fi náà wọ́n jọ jẹ́ àtẹ̀gbẹ́ ara wọn nínú dání. yẹ̀lá ẹnu bá bọ̀ ọ̀n bá bọ̀ apá kan wọ́n mọ̀ wá gbé apá kejì sí pé á èyí olórí ibú yìí rè àtàwọn jẹ́ láyé rè. táwọn bá dáhùn láwọn bá tẹ̀lé ìlú sọ̀rọ̀ kankan jọ mi pé táwọn ọgbà tọ́lọ́ báyìí ẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ti dáhùn Gbogbo ayé tẹ̀sí fi tàwọn àwọn náà, ó ti dàtí àwọn orí mú débí ìbá ilé nì. Ọlọ́run ọ̀gá lè tọ́ láti jí àmà o. Wọ́n bá lóko wa ìjábẹ̀rù ọlọ́run ọba o. Èso ọmọ àtàwọn èèyàn o. Ṣé wọn fàyè ṣé wọn fi tàn wá? Ọlọ́run sì ń jọjọ àlọ́ ti gbogbo ayé tí wọ́n fi ń tàn yín ọ̀hún náà. Ṣé ẹ̀ ọlọ́ọ̀bà àlejòlá ni aláǹtẹ̀rọ̀ anna àrísàlùnà ṣayàtìnà alálẹ́kàkiri na ṣàwùzùn àzá. ọlọ́ ní ìrẹ́ àǹtẹ́bì ṣébí wọn náà mọ̀ yìí pé àrísàlùnà ṣayàtì alálẹ́kàkiri. àwọn ọlọ́ọ̀bà náà la àwọn èsù dára sáwọn aláìgbàgbọ́. àbẹ́nìta ṣàwùzùn àzá. tó ṣe yí pé yóò máa bì wọ́n ti ṣì láì yóò máa mì wọ́n títì yóò máa kó lórí sí lórí yóò máa kó sí wọn lọ́pọ̀lọ́ ẹsẹ̀ báyìí ẹsẹ̀ báyìí òun yóò máa dààmú wọn wọ́n ti máa mú àwọn oríṣiríṣi èrò yóò máa mú wá sí wọn lórí abẹ́rẹ́ gan. abáwọn ọ̀kan náà abọ́jọ́ sí rè ó ní sàlápínà sàyápínà alárẹ́ká bìín bìín ìjọ́ án ọlá ní kí èsù ó tọ̀ dálé wọn lórí. Bẹ́ẹ̀ni, àníkẹ́sù òjò kí ni? Àníkẹ́sù ọjọ́ ìdálé wọn lórí. Tùgìrí ẹn tí ó máa tàn wọ́n jẹ àbẹ́rìta. Èso ọmọ ṣe kí ni? Èso ọmọ tàn wọ́n jẹ. Ọmọ àárò fún àwọn àlejò ọ̀nà. Oríṣiríṣi ní èso ọmọ ti kà wọ́n. Fúdà wọ́n lè máa ṣe àwọn nǹkan mí. Ilé ìmọ̀ dàrú gbàdá. Ilé ìmọ̀ mọ̀ dá Ilé ìmọ̀ mọ̀ lẹ́nà. Ilé ìmọ̀ mọ̀ ní dágídì. Bẹ́ẹ̀ sì ni kí ni? Tùgìrí ẹn ìtànjẹ lásán ni èsì yóò wá di gàba lé wọn lórí dípò pé gbogbo àwọn tí wọn bá ń sọ fún wọn pé lèyí lọ́nà wọn sì máa rí wọn gẹ́gẹ́ bí ọ̀tá wọn sì máa rí wọn gẹ́gẹ́ bí dá wọn ọ̀ má ṣe káwọn owó olè ní ìjọba náà rí ìjọba jùlọ ńlẹ̀ Yorùbá tí wọn ń bí káwọn owó kéésì ti dògò alẹ́ àwọn yẹn lórí. ẹni tí wọn tó ń pè é òdòdó fún wọn ó sọ orí bí ọ̀tá wọn àwọn ìgbọ̀kalẹ̀ tó rẹ̀ dì fún ọ̀sọ́pọ̀ jájọ pé tọ́lù ẹ̀hún tí mẹ́jọ dànù wọ́n bá ti tọ́ba pé òun náà ni wọ́n bá nǹkan rẹ̀ tọ́lé lè wọ́n tọ́ba ti di tọ́ba ti dì í jì kùlì gbogbo tó lè wúlò fún tọ́ba ti dànù tọ́ba délé yóò fòkù òun ló sùn pẹ̀lú yé ẹja tútù tí wọ́n ra dà ó sì dànù ojú ọ̀nà àwọn ajá ti jẹ́ àpótó pamọ́ òun náà ti dànù òun lè rí mọ́ gbogbo ń tọ́ra àti ẹ̀kọ́ wúlò fún ọ̀tọ́ bẹ́ẹ̀rì ṣẹlẹ̀ tọ́ bá délé kò wúlò mọ́. aláìsí kóńgò méjì mọ́ra agolo kánà lẹ́jọ́ kú àgolo kẹrùnkẹrùn tó wá bọ́ pẹ̀lú àwọn náà tó dì kànú. lórí kẹ́nẹ́ gbogbo àwọn ń sọ fún ọ láyé kò mójútó kò mójútó ẹgbẹ́ mi kánà lọ́dọ̀ àkáàtì wọn máa ń jẹ́ wọn máa ń jojúmọ̀ kájọ kú dájú kọ́lá yìí ẹni tó níbi fifty million lákàtì nígbò láti forty million ọlọ́wọ́ àrẹ ti lọ sí báńkì wọ́n ní òṣèlú ìjọba náà yàrí padà lọ ó tún ní kákejì ó tún káàdì mílíọ̀n ẹ pé pàdé òbí lẹ́jọ́ márùn-ún kò ní pàǹkẹ́ kan náà káàkiri mọ́ títí kó o sì kó lẹ́ẹ̀kan náà sí ẹ̀kọ́jú ẹ̀sánú ẹ̀ ó ṣe rí gẹ́lẹ́ nu àpèjúwe ayé náà ni fún wa gbogbo ẹni tí ń tẹ̀lé sùn tí ń gbé sùn jẹ kúrò pé òun wà lókè òun rí ọlá kẹ̀kẹ́ ìsúntàn nìyí. Tó bá tó wá rí àwọn fúláàsì kẹ̀kẹ́ àtọ́lọ́ bá ti ní fúláàsì ẹ ọlọ́run ti dìbò ọlọ́run fẹ́ sànù rẹ̀. Ó lè lòdì padà ìtọ́lọ́run. Torí ìdí eléyìí, ọlọ́run bá lè tọ́ ọlọ́run sọ fún wa yí pé ilé ànẹ́bí ṣe bí wọ́n náà rí pípé ní àtìrẹ́yìnsì ó jọ̀gá táwọn tètè rí lórí tàó zùn àgbà tí ó máa mì wọ́n títì tí ó máa tàn wọ́n jẹ pẹ̀lú oríṣiríṣi àwọn ètò ìlú ayé ìlà nẹ́bí fàlàtà àjálàlẹ́ ihe mọ́kájú lé wọn lórí mọ́kájú mọ́kájú bèrè yà fún wa iná máa nà ń tòlà ọ̀hún àdá àwọn ọlọ́wọ́n bá à ń ka kókó tí wọ́n lò ádàbí nìyẹn à ń ka fún wọn ni wọ́n lẹ̀ àwọn ọlọ́wọ́n bá ti mọ iye tí wọ́n lò máa ń bá wọn kà á wọ́n wọlé bí dáa pé àkókò àwọn tí wọ́n dé ó súnmọ́ báyìí gbogbo ẹni tó ya alẹ́ sí lápá sọ̀rọ̀ lọ sílẹ̀ à ń pa ákà ó dé tán ó dé yóò sun ẹkún ẹ̀. Bíbi eléyìí, ọlọ́run Bàdékọ́lá ń sọ gbogbo àwọn tí wọ́n ń tẹ̀lé lánàá èsì, ọlọ́run Bàdékọ́lá ń sọ fún wa. Láti bọ̀ táwọn bí ó ti rí nìyẹn. Àwọn nǹkan tí sì máa fà á, ewu ọlọ́run Bàdékọ́lá tó ti máa bá wa sọ̀rọ̀. Ó sì fà wá àtúnyẹ̀ fún wa, ó sì máa ṣe déédéé.

ọlọ́run ọba àlejò láti mọ̀ sọ bóun ó sì ní kí àwọn tó já àwọn ẹni olùbẹ̀rù ọlọ́run báwọn náà ṣe ṣe bí wọ́n ṣe máa lọ àlìjẹ́nà táwọn tí wọ́n wá jẹ́ olùkọ́tọ́ náà báwọn náà ṣe máa lọ inú náà àbẹ̀lẹ̀ ọba àlejò ọlá kọ́lọ́n kó ṣe kọ́lọ́ tí wọ́n jẹ́ àlìjẹ́nà náà sallallahu ala nabiyyina Muhammad wa